الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى تشيرون كي أتسواج لليتوي إتوى الهداية أفعى أبي الله سبحانه وتعالى إتوى نوع قلم باكي ما شافي شافاني فاني pẹ̀lú ògo ọlọ́run ọba a máa tẹ̀síwájú lórí ètò wa níbi tá a ti máa ṣàlàyé kí làwọn nǹkan tó kàn fún mùsùlùmí lẹ́yìn ìgbà tí rọmọdọ́nù bá lọ tán àwọn nǹkan tá a máa gbé yẹ̀wò lélẹ́yìí àwọn sheikh wa tí wọ́n máa ṣàlàyé ẹ̀ fún wa àwọn náà ni fadilatu sheikh Qamaruddin Yunus Akorede hafidhahullahu ta'ala wa ra'ahu falyatafaddal mashkura ma'juran min Allah. alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba ọba allah alladhi bi ni'matihi tatimmu ọba tó jẹ́ pé pẹ̀lú àánú rẹ̀ òun náà ni èyàn fi máa ń láti yọrí lérí ìbáadà lérí ìjọsìn fọ́lọ́hun ọlọ́run àdúpẹ́ rọmọdọ́nà náà òun náà ní ń dópin lọ báyìí abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sà ìgbà fún wa àwa dúpẹ́ fọ́lọ́hun ọba lérí ìbẹ̀rẹ̀ rọmọdọ́n abẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo ta ti síwájú ọlọ́mọ́sà ìgbà lẹ́sìn fún wa wasalaatu wasalaamu ala muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run àláfíà ọlọ́run kọ́bà nabuwa muhammad وعلى آله وصحابه أجمعين كسبا وراء ليلة وصحابة للأقفة أيما يامين إنه إسنوا ماذا بعد رمضان ìtàfẹ́ gbéyẹ̀wò lẹ́ni òun náà ni pé kí ló kù lẹ́yìn Ramadan kí láwọn tí Ọlọ́run bá Allah tó pa wá láṣẹ ká máa ṣe lẹ́yìn Ramadan Ramadan òun náà ní lòpin báyìí àwa bẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́ sí Ramadan lẹ́yìn ní ìgbẹ̀yìn fẹ́nìkọ̀ọ̀kan wa kọlọ́njá sọ̀pọ̀lọpọ̀ ọdún Allahumma a'idi alaina a'waman adida wa azminatan madida kọlọ́njá sọ̀pọ̀lọpọ̀ Ramadan nílé ayé kọlọ́nwá gba lẹ́sẹ̀ fún wa mata ba'da Ramadan kí ló kù lẹ́yìn Ramadan ẹ̀yọ́ miami ìtòkùn lẹ́yìn Ramadan òun náà ni ọdún àwẹ̀ táǹpì ní Eidul Fitr summa ya'idu 'idan li'annahu ya'udu tó ní wọ́n máa pè lọ́dún ni pé a máa ń dunnú ń bẹ̀ lọ́dọọdún gbogbo tí a bá máa ń dunnú ń bẹ̀ lọ́dọọdún ni wọ́n ń pè lọ́dún ẹ wá rí ìdùnnú tá ń dunnú yìí à ń dunnú pé ọlọ́run ọba Allah ó ṣàánú wa ó fẹ̀mí wálẹ̀ ó ṣe rọrùn fún wa láti gbààwẹ̀ láti dìde lóru láti ṣe iṣẹ́ àṣegbọ́ rẹ nínú Ramadan Eidul Fitr ẹ̀yọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí ọdún ààwẹ̀ yìí yóò máa jẹ́ àkọ́kọ́ ọjọ́ nínú Shawwal kílà wa mùsùlùmí kílà máa wá ṣe tí a bá ti parí àwẹ̀ sẹ́rí òru ọdún yẹn nígbà tí òrùn ti wọ̀n lábẹ̀rẹ̀ tí mo gbọ́ ló ń tóbi Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar wallahu akbar walillahi alhamd a lọ́tọ̀ọ̀tọ̀ kálukọ́ máa títí tí ìmáàmù fi jáde sí wa ní ìdí tó bá jẹ́ pé a fẹ́ kírun tó bá wá jẹ́ pé a jáde lọ sí ìdí ilé láti fẹ́ kí ẹgẹ́ bí èyí tí ó fẹ́ ṣẹlẹ̀ lọ́dún yìí a sì aláwọ̀ àfọ́rínà títí tí a fi kírun ìdí nínú ilé ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa a mọ̀ gbọ́lọ̀ tóbi kí ló dé tá a mọ̀ gbọ́lọ̀ tóbi a mọ̀ gbọ́lọ̀ tóbi kí ló dé tá a fi mọ̀ gbọ́lọ̀ tóbi ọ̀dà ká gbọ́lọ̀ tóbi ọlọ́run sọ̀dí tóun fi ní ká máa gbé òun tóbi a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́ bá ní walitukmilu al-iddata walitukabbiru Allaha ala ma hadakum ọlọ́wọ́ bá ní ẹ̀rí pé ẹ̀ka àwẹ̀yìn kó pé pérépéré o kẹ́ẹ̀ka ọjọ́ àwẹ̀yìn kó pé pérépéré kẹ́ẹ̀já àwẹ̀yìn ó pé báwẹ̀yìn bá ti wá pé walitukabbiru Allaha ala ma hadakum ẹ wá máa gbọ́lọ̀ tóbi ẹ máa gbọ́lọ̀ tóbi táwẹ̀ bá ti pé báyìí tá a sínú tán á máa gbọ́lọ̀ tóbi nítorí pé àtìgbàwẹ̀ tán ọlọ́run wá ní gbígbé tóbi tẹ́ ń gbé mi tóbi nì lérí kí ni àlàmà àdákùn lérí pé mo fi yín mànà mùsùlùmí ní alùsùnà mùsùlùmí ní mùsùlùmí tí ń tẹ̀lé ànábì mùsùlùmí ní mùsùlùmí gidi wọ́lá alákùn tashkurun lẹ́yìn náà ẹ lè dúpẹ́ fún mi ọlọ́run ọlọ́run ọba àlá ó ká dúpẹ́ fún ó ká gbé e tóbi nítorí pé ó fà lọ́kọ̀ọ̀kan nínú ẹbí wa ó fà láàrin àwọn èrò ó fà wáyọ láàrin àwọn ọmọ ìlú wa ó wá sàwá ní mùsùlùmí tí ń tẹ̀lé súnà nàbì ó sí àwẹ̀ nírọ̀rùn fún wa kí ló dé tá àwa ní máa gbé títóbi fọlọ́hún kí ló dé tá à ní máa dúpẹ́ fún ọlọ́hún ọlọ́hún àdúpẹ́ ala hidayati tawfiq wal ilham ọ̀sọ̀ àánú rẹ̀ kalẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti jíṣẹ́ fún wa ìpójú ọ̀nà ni ìwọ ló àánú ama wa bẹ̀lọ́n fún gbogbo àwọn olóṣàárín wa àmọ́ bẹ̀lọ́n fún àwọn kèfèrí gbogbo àwọn alátẹ́wọ́ àmọ́ bẹ̀lọ́n fún gbogbo àwọn oníbédé àwọn sòfíà àmọ́ bẹ̀lọ́n fún gbogbo àwọn tí wọ́n dákàmà kọ́lọ́wọ́n bá aláàkọ́bà àwọn náà mọ̀nà kí wọ́n wà lójú ọ̀nà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam mada ba'da Ramadan kí ló kù lẹ́yìn Ramadan ní tó kù lẹ́yìn Ramadan òun náà ni ká ṣọdún òmìnira adábìl Eid nínú àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ ní fún ọdún wa yìí ọdún àwẹ̀ ọdún àlàáfíà ìkọ́rọ́jù zakatul fitr ó ní kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè gbé jáka jáde tá ń pè ní zakatul fitr oúnjẹ ni ó sì jẹ́ o wọ́n jẹ́ wọ́n dọ̀rọ̀ rúmọ́ lọ́wọ́ mẹ́nì kan bá ń sọ pé owó láì yọ ọkàn béèrè pé àfa àfa àti gbọ́ àwọn kan ní àfóúnjẹ yọ àwọn kan ní owó ní káfáwọn èèyàn ọkàn béèrè pé àfa ewu lànàbì ṣe sórí tọ́bájà fọ́ ọlọ́run tọ́jà fẹ́ ẹni rí yóò lo oúnjẹ lànàbì gbé jáde èyí ti tó ọ mọ́dàrẹ́ láàmú ọ̀nà òpin méjì ọ̀kan náà lọ́nà gbogbo ẹni tí ń da lóru tí ń da nǹkan rú kọ́lọ́ mọ́sá bá fún wọn mọ̀nà ẹ rò òdodo ńlẹ̀ báyìí òdodo tó kílẹ̀ àbí ọ̀sán ẹ sì máa takò yóò dà kẹ́ bẹ̀rù ọlọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ó gbé oúnjẹ jákàjáde sàkátù lè fẹsẹ̀rì ọlọ́ lè fún tálíkà àbí kò fowó ránṣẹ́ fẹ́ ni tí ó bọ̀ ọ̀rà ẹni tí ó bọ̀ ọ̀rà jákà tí ó bọ̀ ọ̀rà sàkátù lè fẹsẹ̀rì tí ó wà wọ̀n tó bá wọ̀n tán yóò wà gbé fún tálíkà oúnjẹ ìlànà bìbí yọ sàkátù lè fẹsẹ̀rì ẹ má dọ̀rọ̀ rú mọ́ ọ̀kan náà lódodo ànábì sọ̀rọ̀ ẹ̀ẹ́dá àfa kan tún sọ̀rọ̀ ọlọ́run ó wọlé àánú rẹ̀ yóò tọ̀wọ́ sọ́nà o ẹ má jà máa dànkan rú lérí ilẹ̀ ọlọ́run òmìnira adábìn ayid nínú àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ ní fún id òun náà ní pé àgọ́sọ̀ káwẹ̀ káwẹ̀ yẹn sunna muakkada ànábì kan bá káwẹ̀ lọ id ànábì wa ṣe ní sunna mustahaba sunna tá a fẹ́ káwọ aṣọ tuntun aṣọ tó bá tuntun náà aṣọ wa káwọ lẹ́yìn náà wọ ọkùnrin káfíńpà fún musara wa kọ́ máa já fíkánfíkán àwọn obìnrin nìkan láàlè ló pàfún jáde wọ́n sì lè wọ̀ fáwa kọ́ máa dá wàhálà lẹ̀ lérí ilẹ̀ ọlọ́run àmọ́ wọn náà lè lò nínú ilé láàrin wa àtọkọ rẹ̀ lẹ́yìn náà ká sì rún pákó kẹyìn wa kọ́ mọ́ kẹnu wa kọ́ máa rún òórùn tó dáa nínú àwọn ẹ̀kọ́ tó yẹ ká ní nípa ọdún tanawulu tamur kọ́bìlà sọ́lá làbídùn tí wọ́n ń pè ní tamur date ká gbìyànjú ká jẹ ká tó lọ eid sunnatun mustahabba súnà tó jẹ́ pé afẹ́ ní kéèyàn ò ṣe kánà rasulullah sallallahu alaihi wasallam afáwọ̀ anas ó lè anábíwá muhammad ó ní la yaghdu yawm al-fitr hatta ya'kula tamurat wa ya'kuluhunna witra ó lè anábíyẹ kó lé láàárọ̀ ọjọ́ ọdún ààwẹ̀ àbíkọ́ jẹ làbídùn tó bá wá fẹ́ jẹ làbídùn náà yóò jẹ ní òǹkà tí ó máa lé kọ̀ọ̀kan bóyá kó jẹ mẹ́ta àbíkọ́ jẹ márùn àbí kó jẹ méje èyí tí pàdé bá kánbẹ̀ ìwọ́n náà jẹ́ lánìyàn súnà lóòótọ́ kọ̀ dandan lérí rẹ̀ àmọ́ gbalada tó bá ṣe gbogbo súnà nábìlẹ̀ yẹn máa gbalada lérí ẹ̀ wọ́n máa pé kan ní ọ̀rẹ́ ẹ̀bí wọ́n ní kò tóbi tó bẹ́ẹ̀ wọ́n lọ gbalada oní ò tóbi nítorí bá ti gbalada lérí ẹ̀ ẹ̀jẹ̀ a máa ṣe bó ṣe jẹ́ kìí ṣe dandan lérí wa nínú àwọn àdábòlá ayédi ó náà ní ìkọ́mọ̀tì sọ́lá kálẹ̀ kí yìí súnà mọ́ akádà ní súnà tá a kàn nípa ni ṣẹwárí lọ́dún ni èyí tí ọlọ́run bá tó fi dán gbogbo ayé wò òun náà ni coronavirus covid-19 ẹ̀yọ́ màyá mi àrùn tí ràn ní kọ́lọ́mọ́sà sọ èmi àtàwọn ẹbí mi kọ́lọ́n sọ̀wọ́ náà àtàwọn ẹbí tiẹ̀ náà bẹ̀ ẹ̀yọ́ màyá mi nígbọ̀rọ̀ wá rí báyìí fatiwa àwọn àfa wa ní ìbámu sí ojú ọ̀nà àwọn sàhábà àti àṣẹ tó jáde látọ̀dọ̀ àwọn olórí wa òun náà ni kí gbogbo àwọn atajẹ́ mùsùlùmí ká kírun ìdí wa nínú ilé ìjà máa ń kírun ìdí nínú ilé àwọn àlùfáà wọn ṣètìrà wọn kàtàn lọ wọn wádìí ìtàn nípa ẹ̀sìn wa mashru'iyyatu iqamati salati al-eid fil buyut ìjà lè kírun ìdí nílé nígbà tó jẹ́ pé gbansasa lérí ilẹ̀ tó pẹ́ lẹ́yìn ìlú àbí láàrin ìlú ibẹ̀ láti máa ń kírun tí gbogbo wa tá a pàdé ń pẹ̀tẹ̀ wàhálà wa dé àrùn dé wọ́n ní ká máa kó pọ̀ wọ́n ní ká máa rọ́ papọ̀ wọ́n ní ká máa lọ́ papọ̀ nígbà ọ̀rọ̀ wa rí báyìí ń sìn ìjà lè kírun yín dì nù lé ẹ̀yọ́ màyá mi àwọn afọ àwọn alágbà ńlá ayé láwọn afẹ́sìn tọ́jẹ́ pé wọ́n máa ń sùn títírà wọ́n jí pẹ̀lú tíra ni wọ́n kàtàn lọ wọ́n padà wá pinnu lédi pé fa inna salata al-eidi ìkírun eidi idha ta'adharat iqamatuha limani' tí ó bá rọrùn fún wa láti kí níbi tá a ti máa ń kí látara wàhálà kan tó dí wa lọ́wọ́ kàmá fi hajj àyà gẹ́gẹ́ bí ìta àrán lọ́wọ́ yìí covid-19 léyìí tó jẹ́ pé kò ní jẹ́ ọ̀rọ̀rùn fún wa láti lọ yídi papọ̀ fa okùnmù ha okùnmù máa ń fa tàbí sọ̀látọ̀ àyèdè wọ́n ní ìdájọ́ kákìrùn ìdì nílé àwọn àtàwọn fámìlì wa òun náà ní ìdájọ́ ẹni tí ìran ìdì bọ́ fún lápèjúwe ẹnìkan ó fẹ́ wá gbọ́ pé wọ́n ní wọ́n ti parí ìdì wọ́n ti kírun ìdì tán nínú súnà ni pé o lè dá ìrun ìdí rẹ̀ kí nínú ilé kótóbá nìkan ni ò ní ṣe ìsọ́lé ha rakatain yóò kí raka méjì aláṣifáti ha bá a ṣe máa ń kí ní ìdí lòun náà kí òye kábẹ̀rù takbirat azawaid yóò ṣe allahu akbar méje pẹ̀lú èyí tó fi wọ ìrun allahu akbar tó fi wọrun yóò tún wá sí mẹ́fà mi lẹ́yìn rẹ̀ òye jaharu bilkara'a ẹni tá a yóò ka súra sókè bá a ṣe máa ń kà wala yakhutub àmọ́ kò ní ṣe kútúbà nínú ilé tó bá fẹ́ nàró padà fúnra kẹlẹ́ kejì yóò ṣe Allahu akbaru mẹ́fà èyí tó fi dìde nì yóò jẹ́ yọ kan yóò wá sí márùn lẹ́yìn rẹ̀ òtúsọ́lá furada wa jama'a àdídáàkí lọ́tọ̀ọ̀tọ̀ wọn nìkan lè dáàkí o lè dá arákà méjì rẹ̀ kí ó kì bá sí kí ìdì a sì lè kí papọ̀ àwa àtàwọn fámìlì wa àwa àtàwọn ọmọ wa àtìyàwó wa wa yadullu ala wọ́n ní gbogbo táwọn sọ yìí wọ́n ní ẹ̀rí lérí ẹ̀ fẹ́ìlú anasim bin Malik radi Allahu anhu òun náà ni àgbààfà àwọn tó jòkóta nàbì ọmọ ọ̀dọ̀ ànábì nínú àwọn èèyàn tó fara nu ànábì púpọ̀ jù tó lọ́dọ̀ rẹ̀ tó mú omi ìmà lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam òun náà ni Anas وبنيه ثم قام عبد الله بن أبي عتبة يوى أقوى وفاملي رجو أتعوى ماري يوى صفي عبد الله بن أبي عتبة مولاه وكانوا وما تمام بلدوه يوني قصاجو فصلى بهم ركعتين يوى كلا كان بيجي كصلاة أهل مصر وتكبيره gẹ́gẹ́ bí àwọn tó kí yìí ní ṣe kí yìí ní رواه البخاري معلقا ààrẹ lè nínú Sahih al-Bukhari ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa òmìnira ulama ìlú umma al-mu'asir nínú àwọn alifagba tọ́lọ́wọ́ bá sẹ́kù lérílẹ̀ ayé tí wọ́n sàlàyé ọ̀rẹ́ sí fún wa al'alamatu abdulrahman bin nasir al-barraq ona na sheikh wa abdulrahman bin nasir al-barraq nínú àwọn afa tọ́lọ́wọ́ bá fi díẹ̀ sí mú ní maka wọ́n ni ìtí anẹ́sì sẹ́yìn òun ló jẹ́ àmà pé alẹ́kẹ́rùn yìí nínú ilé kátó wá pé nígbà tádàwò ṣẹlẹ̀ tí wọ́n ṣe wá ṣe léwọ̀ fún àpòrò wá yídi nígbà tí yídi wà à ń san padà nínú ilé kí ló dé tàwa ní kí nínú ilé ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa sẹ́ẹ̀sì rí táwọn sọ̀rọ̀ bàbá ti ṣe wọ́n máa yá àfikọ́ ọmọ pé ànábì màsí nígbà wọn ṣe Anas bin Malik ọ̀kan náà àwọn sàhábà ni tọ́ba ni wọ́n fẹ́ gbé ẹ̀sìn gbẹ̀yìn àwọn sàhábà ó sì já sọ́dọ̀ Ìbílísù nítorí gbogbo tó gbàgbọ́ nǹkan nínú ọ̀rọ̀ ànábì àwọn sàhábà táwí náà lọ́sàlàyé fún wọ́n máa zàbá àdọ̀ Ramadan kí ló kù lẹ́yìn Ramadan ẹ̀yọ́ miami alákọ̀ọ́kọ́ ní tó kù lẹ́yìn Ramadan al-khawfu min adami qubuli Ramadan òun náà ní kẹ́rù ọmọ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa nípa pé ìjẹ́ wọ́n gba Ramadan yìí àbí wọn gbà lọ́wọ́ wa àwa sí agbáwẹ̀ adìde àtẹ̀tàrà ìjẹ́ wọ́n gbà àbí wọn gbà kò sẹ́nìkan tó dá lójú eléyìí ọmọ bàwá lẹ́rù ló ṣe jẹ́ pé anábíwá muhammad sallallahu alaihi wasallam ti jẹ́ oyè wáyé pé inna allaha ọlọ́run ọba wa la yaqbalu min al-amali illa ma kana lahu khalisan wabtaga bihi wajhah ọlọ́run ní gba iṣẹ́ kan lọ́wọ́ ẹrú ẹ̀ àfi iṣẹ́ tẹ̀yìn bá ṣe nítorí ọlọ́run nìkan tẹ̀yìn fi wá ojú rí ọlọ́run nìkan ikhlas lọ́lọ́run fi ń gbàṣẹ́ ẹ̀yọ́ máa yá wa gbogbo apáta àṣìṣe kalẹ̀ ní àrùdá alẹ́ fọlọ́ àkọ́kọ́ tọ́kàn lẹ́yìn ni pé ká máa bẹ̀ẹ́ kó dákun kó mọ̀ṣẹ́ nítorí tí ọba ti gbà kò sẹ́ni tí ó gbà lọ́wọ́ wa tó ti jẹ́ pé àwọn sálàfù sálẹ̀ nínú àwọn ẹni rí wọ́n ní oṣù mẹ́fà lẹ́yìn Ramadan ni wọ́n máa fi ń bẹ ọlọ́run ní dojoojúmọ́ ipe Allahumma taqabbal minna Ramadan ọlọ́run mọ́sẹ̀ ìgbà Ramadan tá gbà ó mọ́sẹ̀ ìgbà lọ́wọ́ wa mọ́sẹ̀ ìgbà lọ́wọ́ wa wọ́n wá sàdúrà náà bẹ́ẹ̀ fóṣù mẹ́fà lẹ́yìn oṣù mẹ́fà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá bẹ ọlọ́run ọba pé Ramadan yìí ti ń bọ̀ kọ́lọ́njọ́ bá wọn wọ́n tún wá fóṣù mẹ́fà máa bẹ ọlọ́run kọ́lọ́njọ́ Ramadan ọdún ti ń bọ̀ kọ́ bá wọn ó wá jẹ́ pé dojoojúmọ́ ayé tí wọ́n táwọn bá ti jí yípo ọdún ni wọ́n máa ń ṣàdúrà lè Ramadan inú kọ́ máa ṣàdúrà kọ́lọ̀ ń gbà yìí tó kọjá àbí kọ́ máa ṣàdúrà kọ́lọ̀ ń yìí tí ń bọ̀ bá wọn nítorí pé wọ́n mọ orí tọ́wọ́ ń bẹ̀ tọ́lọ́ bá ti gbà èèyàn ti ṣe rere ẹlẹ́ẹ̀kejì mada ba'da Ramadan ẹlẹ́ẹ̀kejì tọ́kàn lẹ́yìn Ramadan alhuznu ala firaq Ramadan òun náà Ramadan tó fẹ́ yà wá táwa náà fẹ́ yà yìí nítorí oṣù tí àdúrà máa ń gbà ń bẹ̀ ni oṣù tí a máa ń súnmọ́ Ọlọ́run bá ń bẹ̀ ni oṣù tá a máa ń jìnnà sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ ni oṣù táwọn èṣù tún lágbára lérí wa ni wọ́n dé àwọn èṣù mọ́lẹ̀ làbẹ̀rẹ̀ ayé ṣe bá dà jàmá tí wọ́n ti tún wọn lẹ̀ padà àná Ọlọ́run ló kù jama, wọn náà fẹ́ tú ọ̀tá rẹ̀ lẹ̀ inú rẹ̀ wá ń dùn ẹ̀yọ́ mayami ló ṣe jẹ́ pé àwọn tó jẹ́ aláìmọ̀kan tí wọn ní àròjinlẹ̀ lérí ọ̀rọ̀ Ramadan inú wọn máa dùn ni ibà Ramadan kẹyọ kan ó ti wá da báyẹn inú wọn máa dùn inú wọn máa dùn nítorí pé wọ́n fẹ́ takhallasa li'annahum takhallasu minhu wọ́n fẹ́ bọ́ra kó mẹ́ẹ̀ torí pé ìbáàdà yẹn ó le fún wọn lẹ́yìn náà àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣẹ̀ tẹ́lẹ̀ tí Ramadan ti gbà lọ́wọ́ wọn wọ́n fẹ́ padà síbẹ̀ lẹ́sẹ̀ rí láàárọ̀ ọjọ́ ọdún tí ó máa pe gbogbo àwọn àlè rẹ̀ tẹ́jọ́ ṣẹ̀ṣẹ̀ ẹnu rẹ̀ tọ́jẹ́ pé ó kóra dúró lérí ẹ̀ láti sọ̀rọ̀ lọ́rọ̀ yọ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ kọ́rọ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Ramadan oṣù tó yẹ ká máa banújẹ́ bí ṣe ń lọ ni àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ bí Ramadan bá ń lọ tí ń lọ tí ń lọ inú wọn máa ń bàjẹ́ ni ìpè wọlọ́hún àfẹ́kù nínú oṣù tọ́jẹ́ pé wọlọ́hún ebínú sí yẹn bẹ̀ oṣù tọ́jẹ́ pé àwọn màláìka ọ̀sọ̀ kalẹ̀ ó ní kọ́ máa sàmì lérí àdúrà àti gbogbo wa bá ń ṣe oṣù tọ́jẹ́ pé Ramadan kí Ramadan ẹ̀yọ́ máa ó náà ni alẹ́hìntẹ́fàáṣù ala taqwallahi ta'ala wa ziyadati ká gbìyànjú ká lékún níbẹ̀rù ọlọ́run torí ìbẹ̀rù ọlọ́run ọba yìí gangan náà ni èrè ta fẹ́ jẹ nínú Ramadan òun náà ni àṣeyọrí ta fẹ́ ní lérí àwẹ̀ ta gbà ọlọ́run ní yáyọ lẹ́dínà amanu kutiba alaykum siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo aṣàwẹ̀ Ramadan lọ́rọ̀ yẹn fún yín bá a ṣe ṣàwẹ̀ lọ́rọ̀ yẹn fáwọn tó ṣíwájú yín àwọn ẹni rẹ̀ kẹ́lẹ́ bẹ̀rù ọlọ́run ni tó bá ti wá bẹ̀rù ọlọ́run ọba ò ní padà sínú ẹ̀ṣẹ̀ mọ́ tó bá ti bẹ̀rù ọlọ́run ọba ò ní padà sínú ẹbọ mọ́ tó bá ti bẹ̀rù ọlọ́run ọba ò ní padà síbi bídíà mọ́ tó bá ti bẹ̀rù ọlọ́run ò ní padà síbi ìpààyàn mọ́ ò ní ṣèṣìnà mọ́ ò ní padà síbi gbogbo àwọn àbòsí mọ́ àti gbogbo àwọn ọ̀rọ̀ ọlọ́rọ̀ àti gbogbo àwọn nǹkan tí máa ṣe kíni tí máa ṣokùnfà orí ibú fún yà ìbẹ̀rù ọlọ́run ọba ní máa jẹ́ èèyàn kára dó níbi ẹ̀ṣẹ̀ Ramadan ọlọ́run ọba gbé kalẹ̀ fún wa kálẹ̀ lẹ́kọ́ níbẹ̀rù ọlọ́run tí Ramadan bá wá lọ tán tó bá wá bẹ̀rù ọlọ́run á jẹ́ pé Ramadan náà ṣàǹfààní fún ọ ẹni tí ramadan sànfàní fún lẹni tí ìbẹ̀rù ọlọ́wọ́n bá rẹ̀ lékún lẹ́yìn ramadan mada ba'da ramadan kí ló kù lẹ́yìn ramadan ìdókun náà ni muwasalatu a'mali salihah allati kunna naf'aluha fi ramadan gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe nínú ramadan bá a ṣe lè ṣe tó tinú ramadan ká má fi ilẹ̀ ká má fi ilẹ̀ ká gbìyànjú ká mójú táwọn ṣẹ́ lẹ́yìn ramadan alákọ̀ọ́kọ́ àsọ̀dá ká mójú tó ìrun wa ìrun márùn-ún so orí ìrun yẹn torí ẹ̀ lọ́lọ́run ṣe dá o ó ṣe dá gbogbo ohun tí ń bẹ nílé ayé ìbáàdà kọ́ gbọ́dọ̀ fi irun lẹ̀ lẹ́yìn Ramadan kọ́ ọmọ wa máa kírun ní Ramadan kí Ramadan wa lọ tán kọ́ ọmọ kírun mọ́ èso rẹ̀ ọlọ́run o ọlọ́run ni wà abudu rabbaka hatta ya'tiyaka al-yaqin ọlọ́run ni ẹ máa sìn mí ẹ máa kírun ní òtí títí kó fi yọjú wa awsani bis-salati waz-zakati ma dumtu hayya ànábì wa Ìsá ó ní ọlọ́run ọba ó sàsọ́lẹ̀ fún mi yí pé kí n máa kírun gbogbo ìgbà kí n sì máa ń ṣe sàárà lókùgbà tí èmi bá ń bẹ lọ́rùn mi máa dó mútu àyà Ramadan lọ́lọ́ irun ọlọ́wọ́ bọ́ ọba kírun mọ́ lẹ́yìn Ramadan yẹ́sọ̀ rẹ̀ ọlọ́wọ́ lẹ́yìn náà kìyàmù lẹ́yìn ká máa dìde lóru bá a ṣe dìde lóru yẹn ẹ̀yọ́ miami kò sí àsìkò tọ́lọ́lá tó ìgbẹ̀yìn òru nínú gbogbo àwọn ọjọ́ tá a máa ń lò àti nínú gbogbo òru tá a máa ń lò ọlọ́mọ sọ̀kalẹ̀ sí sámáyé Ramadan wa lọ tán ọ̀fẹ́ máa sùn títí tàlùfájà yóò fi yọ ọ̀sànfà nínú Ramadan bó ṣe mọ́ ọlá tó ń jí ń sáré yẹn bẹ́ẹ̀ náà lọ́mọ jí lọ o kódà bí òtún àsìkò tó ń lò ní Ramadan ó sì gbìyànjú kó rí pé òun fàsìkò díẹ̀ díẹ̀ lẹ́ẹ̀ láti máa dìde kátó kásùbà ọlọ́wọ́n bá ní tatajafa junubuhum anil madaji'i ọlọ́wọ́n bá ní gbogbo àwọn ẹni rí wọ́n máa kú òlérí ibùsùn wọn wọ́n gbéra kó mbẹ́ yad'una rabbahum khawfan wa tam'a wọ́n wá dìde ńlẹ̀ wọ́n máa ìyá ọlọ́run wọ́n máa retí orí ọlọ́run lẹ́yìn náà wọ́n máa ná wọ́n mímọ́ ọdún sàkínà wọn yóò fi kún wọ́n máa ná wọ́n máa ṣe sàárà ọlọ́run ní àwọn tí wọ́n dìde lórí tí wọ́n ṣe sàárà yìí fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yuni ọlọ́run bá ní kò sẹ́nìkan tó máa ń tóun fi pamọ́ fún wọn nínú àwọn nǹkan tó yẹ máa rí tónú rẹ̀ máa ń dùn nínú àlìjánná jaza'an bima kanu ya'malun ọlọ́run bá ní ẹ̀san àdìde lóru òun náà làlìjánná ẹ̀san àdìde lóru àti sàárà òun náà làlìjánná nígbà ọlọ́run lọ́wọ́ fún ọ ní àlìjánná tó o bá ń dìde ká tó kásùbà bó o lọ́wọ́ ọba òṣèwá ní lágbára láti fún ọ ní tó ń wá ń lé ayé nígbà ọjọ́ pé àlìjánná náà lọ ga jù inú tẹ̀dá máa wà mọ́tà àbádà rọmọdán tó ló kù lẹ́yìn rọmọdán èyàn olówó sọ́dáka náà lọ́kàn sọ́dáka lọ́kàn bá a ṣe ń ṣe ìfitọ́rù yẹn tá bá àwọn yàrá ìsìn kìí pé Ramadan tán ọwọ́ tilẹ̀kùn lé owó rẹ̀ oníwò fún yàn lówó mọ́ torí Ramadan ti tán ọ̀ sàǹfààní nínú Ramadan Ramadan wa kọ́ bó ṣe dàtọ̀ rẹ ni torí pé ká máa tọrẹ yẹn ibẹ̀ lórí rẹ ayé wà tọrun ọlọ́run ni wà á ń tasọ́ dàkú ọlọ́run bá níbẹ̀ bá ń tọrẹ tẹ́ ń ṣe sàrà púpọ̀ khairun lakum orí pọ̀ ń bẹ̀ fún yín o in kuntum ta'lamun tẹ̀bá lọ lè máa tẹ̀bá máa ní ẹ̀bá mú sàrà níṣẹ́ àwọn atálíkà gan àwọn gan pariwo pé má ta bá dà Ramadan kí ló tún kú lẹ́yìn Ramadan báyìí tani ó tún bọ àwọn ní nǹkan tani ó fún àwọn oníṣẹ̀mó tani ó fún àwọn ráyè tani ó bọ àwọn lẹ́wà tani ó bọ àwọn sàrà Ramadan làwọn yẹn ń tọ́jú àwọn yìí coronavirus sì ń bẹ́ ń ta kálukú ti padà sílé iṣẹ́ ọlọ́dẹ́dẹ́ àwọn tálíkà náà sọ pé má dàbá da Ramadan wal-tasiqu fi rabbikum ayyuhal fuqara gbogbo àwa tá ẹ̀jẹ̀ agbára lé ọlọ́ Ramadan ní lọ ọlọ́run ti ń pèsè kókó olókè sábà ẹ̀jẹ̀ amójútó ìbáadá wa ká sì mójútó àdúrà ọba àlá ọba ní sàánú bọ́lọ̀ bá fẹ́ sànú yàn covid nineteen ò lè dì lọ́wọ́ bọ́lọ̀ bá ṣe tán tí ó sànú coronavirus lè di ọlọ́run lọ́wọ́ gbogbo tọ́lọ̀ ń dápátá òun lè dọ́lọ́run lọ́wọ́ kọ́ tó bá fẹ́ sànú fẹ́ dà ẹ gbára lé ọlọ́run ẹ má gbára lé àwọn olówó ẹ fọkàn sọ́dọ̀ ọlọ́run ọba kẹsì máa bẹ ọlọ́run ọlọ́run mú àbáyọ wá fún wa má dábàá da ramadan kí ló kù lẹ́yìn ramadan àwẹ̀ náà ló tún kàn lè má jẹ́ ramadan lọ́kàn o àmọ́ àwẹ̀ monday thursday ni ló tún àwẹ̀ thirteen fourteen fifteen ni ló tún kàn wa an tasumu khairun lakum ọlọ́run bá ní bẹ́ẹ̀ bá lè máa gbàwẹ̀ púpọ̀ ẹ̀rù rẹ̀ ń bẹ̀ wa an tasumu khairun lakum tẹ́ bá lè máa gbàwẹ̀ púpọ̀ ẹ̀rù rẹ̀ ń bẹ̀ in kuntum ta'lamun tẹ́ bá lọ lè mà ẹ̀ bá mú àwẹ̀ níṣẹ́ bẹ́ẹ̀ sí gbọ́ra yàn ẹ̀ máa gbà súnà bẹ̀ torí pé orí tó pọ̀ rẹpẹtẹ ń bẹ nínú kéèyàn máa gbàwẹ̀ nínú anábì ní máa ń sọ ọmọ rọmọ àbọ̀nà tó máa àtìbá àwọn sítà min Shawwal anábì ní gbogbo ẹni tó bá gba àwẹ̀ Ramadan tó tún wá gbìyànjú tó gba àwẹ̀ ẹjọ́ mẹ́fà nínú Shawwal káànà kásòyà mi dáhàrí yóò dà gẹ́gẹ́ bígbà tí ó fi odidi ọdún kan gba àwẹ̀ ni àwẹ̀ odidi ọdún kan ni wọ́n kọ fún ẹni bá gba Ramadan wọ́n kọ́kọ́ ládàá àwẹ̀ Ramadan fún lọ́tọ̀ wọ́n sì wá kọ àwẹ̀ ọdún kan fún tó bá gba mẹ́fà nínú oṣù tó tẹ̀lé Ramadan ó náà lóṣù Shawwal ọlọ́run kọ́ mọ́sá jẹ́ ọrọ̀rùn fún wa láti gbà ó ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ọba wa mọ́tà bá da Ramadan kí ló kù lẹ́yìn Ramadan òun náà ní kápọ̀ ládùá ká máa ṣàdúà olóríire ní máa ń ṣàdúà ọ̀daràn olórí burúkú kọ́lọ́mọdé àjọ wọn kọ́lọ́mọdé àwọn àánú wọn àwọn náà máa ń gbìlì fa agbára mi yàtọ̀ ṣàdúà èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀mójútàdúà lẹ́yìn Ramadan gbogbo ìlú wa erélédè wa lílọ bíbọ̀ wa jíjẹ múmu wa inú àdúà lọ́lọ́run fèsì ẹni bá ń sàdúà ọlọ́run fún ọlábàyọ ẹni bá ń sàdúà ọlọ́run ó gbàdúà ẹ ẹni bá ń sàdúà ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ rọrùn àwọn abẹ́lọ́n allahumma irfa anna al-bala wal-waba wal-gala wa tawaqquf al-a'mal allahumma na'udhu bika min al-baras wal-judhami wal-jununi wa min sayyi al-asqam kọlọ́n jásọ pọ̀lọpọ̀ ọdún wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. adáwọ̀pẹ́ fún allahu subhanahu wa ta'ala tọ́túnṣe ọlọ́run fún àwọn sheikh wa fadilatu sheikh Qamaruddin Yunus Akorede hafizahullahu ta'ala tó ṣe ọlọ́run fún wọn láti tún dá wa lẹ́kọ̀ọ́ àmì Allahu subhanahu ta'ala kọlọ̀mbà kí ó bá lọ́rẹ̀ ní wọn lórí dáadáa pẹ̀lú ògo ọlọ́run ọba a tún máa tẹ̀síwájú lórí ètò wa fíkì udelil ní gbogbo ọjọ́ jimoh ní aago mẹ́rin àbọ̀ ní rédíò Lagos one oh seven point five FM àwọn sheikh wa fadilatu sheikh Kamaruddin Yunus àwọn náà ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ ń bẹ̀ subhanahu wa ta'ala kó máa ṣàgbà gbogbo ìjọsìn wa asalaamu alaykum wa rahmatulahi wa barakatu.